بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí wa mo kí wa káàbọ̀ sí ìjókòó wa èyí tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ al-ahad déètì òní ní ọjọ́ kọkànlá oṣù keje oṣù rajab ọdún fourteen forty three ọjọ́ kọkànlá oṣù keje oṣù Rajab ọdún fourteen forty three. tíra umudatul ahkam òun ni tíra tí a máa ń kà ní gbogbo ọjọ́ yọmọlẹ ahad. hadith number two eighty eight ni a kà kẹ́yìn ní ìjẹ́jọ́ ní òní hadith two eighty nine ní abẹ́ kìtáàbù lìbòyò tíra títà rírà nínú tíra ọmọdátù lè àkàmù hadith two eighty nine. عن ابن عمر رضي الله عنهما نهى النبي صلى الله عليه وسلم عن بيع الثمرة حتى يبدو صلاحها وكان إذا سئل عن صلاحها قال حتى تذهب عاهته عاهته Hadith 289 anibuna na láti ọ̀dọ̀ ọmọ Umar rọ́díyàlọ́hù anihuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì ó sọ pé náà sallallahu alayhi wa sallam àǹbáyìn ìsàmọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó kọ̀ títa èso títí dáadáa rẹ̀ fi ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin àgbẹ̀ àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn àdìsíta kàkàyìn níjẹjọ àgbẹ̀ oní nǹkan ọ̀sìnnu àbí ó ní ṣe pẹ̀lú àwọn oní nǹkan ọ̀sìn àdìsí eléyìí ó ní ṣe pẹ̀lú àwọn oní ọ̀gbìn anabi sallallahu alayhi wa sallam ó wá kọ̀ fún wa láti ta èso èso tó wà lórí igi rẹ̀ títí dáadáa rẹ̀ yóò fi hàn. wàkàánà ìdásù ìlà ansọ̀lá ìhà nígbàkigbà tí wọ́n bá sì bí í léèrè tí wọ́n bá bi ànábì léèrè nípa wíwà dáadáa èso. E kí ni ìtumọ̀ rẹ̀ nítorí pé ohun tí ọkọ̀ ni pé a gbọ́dọ̀ ta èso orí igi títí dáadáa rẹ̀ yóò fi hàn kí wá ní ìtumọ̀ dáadáa rẹ̀ kọ́l ànábì sọ pé hátà tẹ̀vìhàbà àhàtùhù títí àdánwò tó lè bá a lórí oko àdánwò tó lè bá a lórí oko yóò fi lọ. àdánwò tó lè bá èso tó ṣẹ̀ṣẹ̀ ń wù ó pọ̀ àwọn àdánwò tí máa ń bá èso bí àgbàdo ní bí ọkà bàbà ni bí ìrẹsì ni bí ẹ̀wà ni tó ga sí wípé olóko ò ní rí ìrè oko kó ó ní stage tí àdánwò yẹn tí ó fi bọ́ sẹ́yìn. ànábì wa ń sọ fún àgbẹ̀ ó ń sọ fún ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn wípé má ta èso orí igi tí ò tí ì bọ́ lọ́wọ́ àdánwò kòkòrò oko. so ara ẹ̀kọ́ tí ànábì kọ́ àwọn àgbẹ̀nu tó ń ti bó ṣe já sí pé òun kì í ṣe kíni kì í ṣe àgbẹ̀. wàfi láfvin. ẹ ti sùn lọ ni nahali báyà wálé mùsítẹ́rìyà nínú ẹgbà wa kan ó kọ̀ fún olùtajà àti olùrajà ìyẹn ni pé olùtajà ó ní àgbẹ̀ tó fẹ́ ta nǹkan oko rẹ̀ olùrajà lẹ́ni tó fẹ́ ra nǹkan oko ìwọ náà tí àgbẹ̀ bá fẹ́ ta èso tí ò tí bọ̀ lọ́wọ́ kòkòrò oko fún ọ má rà ẹ̀yin méjèèjì ni ànábì kọ̀ fún. ani anas ibn anna sallallahu wa sallam. نهى أنبع الثمرة حتى تزهي قالوا وما تزهي قال تحمر فقال إذا منع الله الثمرة fabima testahilu mala akika. Hadis 290 àní Anas ibùnú Malik láti ọ̀dọ̀ Anas ọmọ Malik kí Allah yọ́nú sí i. Anna Rasulullah sallallahu alayhi wa sallam dájúdájú ànábì. Nàá àǹbá ìsámara ó kọ títa èso àtàtúzíhíyà títí ó máa fi hàn títí ó máa fi hàn kọ́ọ̀lù wá máa tú zìhìyà wọ́n sọ pé kí ni ìtumọ̀ ó fi máa hàn títí ó fi máa hàn kí ni ìtumọ̀ ó fi máa hàn ó sọ pé kọ́ọ̀lù tahmaru tahmaru ó máa pọ́n àwọn èso kan bẹ tó ga sí pé gbígbó rẹ̀ ní kíni ní pípọ́n rẹ̀ gbígbó rẹ̀ òun ni pípọ́n rẹ̀ ok ẹ̀yin aworu ìbẹ́pẹ nígbà tí ìbẹ́pẹ tó bá gbó yóò pọ́n ni mi gbọ́. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ mo sọ pé àwọn èso kan ń bẹ tó ga sí wípé gbígbó wọn ni kí ni pípọ́n wọn sẹ́yìn ò ti túmọ̀ sí pé àwọn kan ń bẹ tó ga sí wípé wọn ò ní í pọ́n wọn ó sì ti gbó so àdìsí eléyìí ó sẹ́ńtà lórí àwọn èso tó jẹ́ pé pípọ́n tiwọn òun ni gbígbó tiwọn èso tó bá ti já sí pé pípọ́n rẹ̀ ní gbígbó rẹ̀ súnà fẹ́ kó pọ́n kó o tó tà á. yálà pípọ́n èso ní gbígbó rẹ̀ ni o yálà kò ní í pọ́n yóò sì gbó a sì ti mọ̀ a sì mọ̀ pé ìran àwọn èso eléyìí ó ti gbó ọ̀dà Mangoro, Mangoro, oríṣi méjì ló wà àwọn kan ń bẹ pípọ́n wọn ní gbígbó wọn bí eléyìí tẹ́ máa ń pè ní ṣẹ̀rí Mango. àwọn kan ń bẹ wọn ò ní í pan! ṣùgbọ́n a sì rí àmì pé wọ́n ti gbó bíi kí ni máńgò ògbómọ̀ṣọ́ tí máńgò ògbómọ̀ṣọ́ bá fi lè pan! ó ti ń jẹrà. kókó ọ̀rọ̀ wa ni pé a ti mọ àdìsí àkọ́kọ́ ta kọ́kọ́ kà yẹn wípé títí dáadáa rẹ̀ yóò fi hàn. ó ti kọ́fà eléyìí tí máa pọ́n àtẹ̀lé tí sekini ṣe kí ni o àtẹ̀lé tí kìí pọ́n. so ńlá tó wá wà ń bẹ̀ ìdí tí fi sọ pé a gbọ́dọ̀ ta èso kan tí kọ̀ǹdíṣàn rẹ̀ ò tí ì wà ókè ànábì ní ìdá mọ̀nà àlọ́ọ̀hù àfàmọ̀rà nígbà tí nígbà tí aláwo bá hánà èso tí olùtajà sì ti gba owó fábìmà tẹ̀sẹ̀hìlú mọ́làkìkà pẹ̀lú kí ni o fi máa sọ owó ọmọ ìyá rẹ di ẹ̀tọ́ ìwọ ti gbowó àpò ẹ́ àgbàdo wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ kí ni kọ́kọ́ máa yọ ìrùkẹ̀rẹ̀ ó ti yá ata éékà márùn àgbàdo yọ̀rù kẹrẹ̀ kò tí ì ní sírí kò tí ì ní èso lára ó ti gba owó tí ẹni sì bá pù sírú àgbàdo bẹ́ẹ̀ owó tó gba òun kì í ṣowó ẹ̀tọ́ ìwọ àgbẹ̀ owó tó gbà yẹn kì í ṣe owó ẹ̀tọ́. ìdá mánà Allahu samara nígbà tá aláwo bá hán náà ìsóhun torí pọ́lọ́wọ́n ọba ó lè gbé àdánwò wá bá èso yẹn èso tó o lérò pé yóò so ni ọba ní so mọ́ fàbímà tẹ̀sítàhílù mọ́làkìkà kí wàá lọ fẹ́ fi sọ owó ọmọ ìyá rẹ dẹ̀tọ́ tó fi sọ pé ẹ̀tọ́ lowó tó gbà yẹn nígbà tí nǹkan tó o tà fún un ẹ́ tí ò sèso. Adi two nine one. Anibunu Abbas radiyallahu anihuma. قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلقوا wala yabi'u hadirun libadin qal fakultu libni abbas ma qawluhu la yabi'u hadirun libadin qal la yakunu lahu simsaro adisu naiwa nìyẹn. àní ibùnú abbas radiyallahu anihuma láti ọ̀dọ̀ ọmọ abbas kí àlọ́ yọ́nú sí àwọn méjèèjì paul ó sọ pé kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ànábì sọ pé la tàlákọ́wù arrukuban la talakọwù rukuban ẹ má lọ máa pàdé èrò ọkọ̀ èrò ọkọ̀ lójú ọ̀nà ẹ má lọ máa ṣẹ́bùrú wọn. wàlá ayẹ̀bí wàlá ayẹ̀bìrì háàdìrún libadin kí onílé kó má ṣe bá èrò ọkọ̀ tajà èrò oko onílé kó má ṣe bá eru oko tajà Oloko ń gbé ọjà bọ̀ bó ṣe ń gúnlẹ̀ sínú ọjà tẹ́ bá ní kó fi ilẹ̀ ẹ bàtà ẹni kó fi ilẹ̀ ẹ bàtà ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ ó ta nǹkan rẹ̀ ìwọ náà ra tiẹ̀ ń bẹ̀. Paul fakulitu libuna Abbas ẹni tí ọmọ Abbas sọ àdìsí fún ó wá fọmọ Abbas pé máa kọ́wùlùhù kí ni ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ànẹ́bì tó sọ pé láàyè bí ọ̀hádìrún lè bá dín kó nílé kọ́ má bá èrò oko tajà kí ni ìtumọ̀ rẹ̀ kọ́ọ̀lù ọmọ àbá sì ní láàyè kùnú láhù sèmísàárọ̀ kò ní í jẹ́ alàgàtà fún un ìtumọ̀ ẹnu kò ní í jẹ́ alàgàtà fún un ní èdè ẹ̀yìn ará géètì kò ní jẹ́ kí ni oníbàràǹdà kò ní jó sọ sọ ti gbọ́ má jẹ́ oní adisu naitu anibunu رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حاهته إن كان نخلا بتمر كيلا wàyín kánà kárímán ayẹ̀bí àhú bizabibin kailan wàyín kánà zarian ayẹ̀bí àhú bikaili tọ́hámin wọnà ha àǹzá àlìkàkùlìhì. àní ibùnà Umar radiyallahu anihuma láti ọ̀dọ̀ ọmọ lati kí Allah yọ́nú méjèèjì kọ́ọ̀là ó sọ pé nàhá rasulullahi sallallahu alayhi wa sallam ògìṣẹ́ Allah ó kọ anìlì mùzáàbànà ó kọ mùzáàbànà ó kọ ohun tí ó ń pè ní kí wàá ni ányẹ̀bí àsámárà àhítì yìí òun ni pé kí ó ta èso tútù orí igi inú ọgbà ilé rẹ̀ àyẹ̀bí àsámárà àhítì yìí mùsàbánà ni pé kí ẹni tó dáko sínú ọgbà alé rẹ̀ àbí sínú ọgbà oko rẹ̀ kó ta èso orí igi yẹn ní títù. nkánà nakala òkè kọta ní tútù kí ó wá gba èso gbígbẹ ní pàṣípààrọ̀ eso ori igi tutu òkè ọta fun ẹni ti o ni iru eso yẹn to je gbigbe ko fi eso tutu ko fi ra eso gbigbe ìyẹn ni ń pè ní kíni o. muzabana fífi èso tútù ra èso gbígbẹ òun ni wọ́n ń pè ní kíni o muzabana. inkana nakalan bí ó bá jẹ́ èso tútù orí igi dàbínù kó wá tà á bí tamorin pẹ̀lú tamaru tó bá ti di tamaru ó ti di èso gbígbẹ ok kailan kó wá tà á pẹ̀lú kóńgò dàbínù gbígbẹ kó ní òun ọ̀tá èso orí igi fún ọ so ti rí báyìí o ti rí ọwọ rẹ̀ bó o ṣe ń wo òun kóńgò mẹ́rin ló ń wo òun. ọ̀yà lọ mú kóńgò gbígbẹ dàbínù wá ọjà àbòsí ni. wàyí ń kánà kárí mẹ́n à ń yẹ̀bí àhú bí ó bá sì jẹ́ èso tútù orí igi àjàrà kí ó wá gba èso àjàrà gbígbẹ ok igi àjàrà ó wò ó sọ pé bó o ṣe ń wo o kóńgò márùn ni o lọ gbé kóńgò àjàrà gbígbẹ marun márùn kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. wàyí ń kánà zarihan bí ó bá sì jẹ́ èso orí oko ẹni èso ayẹ̀bí àhúbì káìlìn tọ̀hámì kí ó wá fi gba kóńgò oúnjẹ tí ò sí lórí igi so wọn náà hàn dá àlìkàkùlì gbogbo tó bá ti jẹ mọ́ ìran kó o fi èso orí igi ta èso gbígbẹ ànábì kọ gbogbo ẹ̀ gbogbo tó bá ti jẹ mọ́ pé kó o fi èso tútù orí igi kó o fi ṣe kíni kó o fi ta gbígbẹ ànábì kọ. hadith two nine three hadith two nine three an ibnu abdullah رضي الله عنهما نهى النبي صلى الله عليه وسلم عن المخابرة والمحاقلة وعن المزابنة وعن بيع الثمر حتى يبدو صلاحها wàhálà tùbà ilà bidinar wàdírìhàm ilà lè àrọ́ọ̀yà. Hadith 293. Gbogbo èyí tẹ́ ẹ ní bàbá lóko ló yẹ kí kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lọ play àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ títà rírà fún àwọn àgbẹ̀ yìí ló yẹ kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe lọ play rẹ̀ fún wọn o. ló ti yé. an jaabir látọ̀dọ̀ jaabir ibnu abdullahi radiyallahu anihuma. نهى النبي صلى الله عليه وسلم عن المخابرة النبي قال مخابرة yíyá àgbẹ̀ ní ilẹ̀ dáko pẹ̀lú fífi èso abala kan lórí ilẹ̀ náà ní pàtó ṣe owó ìyálẹ̀ oko ìyálẹ̀ dáko náà pè ní mọ̀kábárà kéèyàn yá ẹnìkan tó fẹ́ dáko kó ya nílẹ̀ dáko kó wá sọ pé ohun tí ó máa jẹ́ owó ilẹ̀ tó máa san òkè mo fún ọ ní ilẹ̀ éékà kan dá láti igun yìí sí igun yìí sọ wá rí tọba ti wá dáko sórí rẹ̀ ntẹ́mi ọmọ gbà ń bẹ̀ ni ntọ́ bá dá láti ibi igun eléyìí sígun yìí ntọ́ bá ti wù ń bíbà yìí ni ọmọ jẹ́ tìtèmi tí mo nílẹ̀ ìyẹn náà ń pè ní mọ̀kábárà. nígbà tí onílẹ̀ tó bá fi èso tàbí tí ó sà á jáde lórí ilẹ̀ abala kan gímú o abala kan nínú ilẹ̀ yẹn ìyẹn náà ń pè ní mùhábárọ̀ lọ́wọ́ ìtọ́sí ọ̀rọ̀ bí àpẹẹrẹ kí onílẹ̀ sọ fún àgbẹ̀ ayálẹ̀dáko pé mo máa yá ọ nílẹ̀dáko pẹ̀lú àdéhùn pé ohun tí o bá gbìn sí abala ọ̀tún máa jẹ́ ti tèmi ohun tí o bá gbìn sí abala òsì máa jẹ́ ti tìrẹ sórí pé ó yá nílẹ̀dáko ṣùgbọ́n ó wá sọ pé abala eléyìí ohun tó bá wù ń bẹ̀ yóò jẹ́ tèmi abala eleyi ohun tó bá wù ń bẹ̀ yóò jẹ́ tiẹ̀ sọ faramọ́ òun náà ló ń faramọ́ hmm. táàsì ni ó mọ abala ilẹ̀ tí èso rẹ̀ máa so dáadáa bí kò ṣe àlọ́ ẹ̀rọ tó wà ń bẹ̀ nìyẹn ọjà òkùnkùn ọjà òkùnkùn ni irúfẹ́ yìí kò sì bá òfin ẹ̀sìn mu. ohun tó yẹ kó ṣe ládéhùn ni pé màá fún ọ nílẹ̀ éèkà kan dá nígbà tó o bá kó ìrè oko bóyá five percent ohun tó o bá kó lórí ilẹ̀ oko yóò máa jẹ́ tèmi. ṣé ẹ mọ̀ pé àdéhùn yẹn kò ní àfẹ́ẹ̀tì onílẹ̀ kò sí ní àfẹ́ẹ̀tì olóko ǹdó ti yé nígbà bá ti já sí pé gbogbo totality ohun tó bá jáde lórí ilẹ̀ yẹn orí ẹ̀ ni wọ́n gbé ìṣirò lé àmọ́ wa sọ pé abala bíi ohun tó bá jáde ń bẹ̀ yóò máa jẹ́ tèmi abala bíi ohun tó bá jáde ń bẹ̀ yóò máa jẹ́ tiẹ̀ Islam ò faramọ́. èyí tó bá gẹ́ ti abalẹ̀ tó yálẹ̀ dóko tádàwò bá ṣẹlẹ̀ sí ńkọ́ òun wá sìn ọ́ hmm? tó bá sì já sí pé abala abi tó pè ní tiẹ̀ làdáwò bá ṣẹlẹ̀ sí sọ́ọ́gbà ṣé wàá gbà gbogbo àgírímẹ́ǹtì tí ọba ti máa túmọ̀ sí pé àbòsí ń bẹ ń bi kínní ẹ̀sìn ò gbogbo àgírímẹ́ǹtì tí ọmọ túmọ̀ sí pé ibi ọba lè já sí ó já sí ìsìlámù faramọ́. so ohun tí wọ́n ń pè ní muhabaro òun ni ká gbé ilẹ̀ fún yàn kó fi dáko ká wá sọ pé ohun tó bá wù lórí abala kan ti tẹnìkan ohun tó bá wù ní abala kejì ti tẹnìkejì ẹ̀sìn faramọ́ dípò yẹn ire oko tó o kó a pè sí ìdá ọgọ́rùn-ún èmi ó mú ìdá iye báyìí ìwọ ó mú iye ìdá iye ìdá iye ìdá báyìí so ẹ jọ negotiate yẹn from the beginning bàbá náà wọ́n gba twenty percent ire oko ó ní à ẹ jẹ́ fún yín fifteen à ìgbà fifteen seventeen màá gbà so lórí totality ohun tó bá jáde ni kì í ṣe lórí abala kan nínú abala ilẹ̀ só ti yé ṣẹ́rí pé ó yẹ káwọn bàbá ò gbọ́ sí ọ̀rọ̀ yìí ẹ́ alhamdulilayi bàbá bàbá mi tó jágbẹ̀ ó ti kú <laughs> mi ò ní ìdàtí lọ́wọ́ a mi ò ní ìdàtí bàbá bàbá bàbá mi káàkiri wọ́n ti kú ẹ̀yin tí bàbá yìí ti ń bẹ lóko tẹ́ ń dáko assignment nìyẹn o ẹ wà wọn lọ ẹ lọ play kínní fún wọn torí most of them ni wọ́n ń fi ọ̀nà yẹn yọ̀ǹda ilẹ̀ most of them ni wọ́n ń fi ọ̀nà tí ò bá ṣẹ̀rí àmúta nǹkan oko wọn. ó ti yé ìwọ náà wo aráalé rẹ tó sọ fún ẹlẹ́ran pé ọlẹ̀ tí ń bẹ́nu ẹran yìí tó bá ti bímọ owó ẹ̀rí tọba bi ọmọ nkọ tọ́ba bi n'iye mọ́ ńkọ́ òkùnkùn nìyẹn ohun tó o fẹ́ rà kò tí ì délé ayé ok that is muhabara ó tún wá ku muhakola anabi tún kọ muhakola kí ló ń jẹ́ muhakola muhakola ni fífi ilé oko tí wọ́n ti fi dáko ra ilé oko mìíràn tí wọ́n ti fi dáko fífi ilé oko tí wọ́n ti fi dáko ra ilé oko mìíràn tí wọ́n ti fi dáko ìtọ́sí ọ̀rọ̀ bí àpẹẹrẹ àgbẹ̀ kan ní oko ìrẹsì sí ìsàlẹ̀ odò àgbẹ̀ kejì àgbẹ̀ kejì ó sì ní oko ìrẹsì sí òkè odò ọ̀kan ní oko ìrẹsì sí ìsàlẹ̀ odò ìkejì ní tiẹ̀ sí òkè odò àwọn méjèèjì kò lẹ́tọ̀ọ́ láti fi oko kan ra oko kejì lọ́wọ́ ìkíní kejì. o ò lè fi oko tó o dá o ò lè fi ra oko ẹlòmíì fífi oko tó o dára oko ẹlòmíì ní ń pè ní kí ni muhakola muhakola ọ gbọ́dọ̀ fi oko tẹ ẹ ti dá ẹ gbọ́dọ̀ fi ra oko ní ọwọ ara yín ó lè máa wò pé bó nìyẹn sì lè ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ní ìsìn ẹnìkan lọ mú oko sí ife. Si ẹnìkan lọ mú oko sí ife ẹnìkan náà wá lọ mú oko sí bóyá Òkè Ògùn àwọn méjèèjì sì mọ̀ra wọn èyí tó wà lókè Ògùn Ọlọ́run fẹ́ darí wá sí Ifẹ̀ èyí tó wà nífẹ̀ Ọlọ́run fẹ́ padà sí Òkè Ògùn wọ́n sì jọ mọ̀ra wọn rí tàbí wọn mọ̀ra wọn wọ́n sá wọ́n sá padà míìtì ara wọn bàbá ní jẹ́ kémi ò gbé oko òkè ògùn kí n gbé fún wọ kí wọ́n gbé oko ifẹ̀ kó o gbé fún èmi ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. dípò yẹn ọ̀ọ́ta ni ọ̀ọ́ta ó sì tà á pẹ̀lú kọ̀ǹdíṣàn tó tó bá ṣẹ̀rí àmú tó bá gá sí wípé o fẹ́ ta ilẹ̀ yẹn pẹ̀lú nǹkan orí rẹ̀ a gbọ́dọ̀ rí dáadáa nǹkan orí rẹ̀ a gbọ́dọ̀ rí dáadáa nǹkan orí rẹ̀ ọ gbọ́dọ̀ tà á nígbà tí dáadáa èso rẹ̀ ò tí ì ṣe kíni tí ò tí ì farahàn wá. so ànábì kọ mùkábàrà ó sì kọ mùhákọ́là wà á nílé mùzáàbànà ó tún wá kọ mùzáàbànà ṣẹ́rántí mùzáàbànà kéèyàn fi èso tútù orí igi kó fi ra èso gbígbẹ tí wọ́n ti ká ànábì kọ̀ ọ́. wà á ní báyìí samar ó tún kọ títà rírà èso àtàyẹ̀bùdùwà sọláhùhà títí tí dáadáa rẹ̀ ó fi hàn. wà ńlá tùbà ìlàbìdínàr ẹ gbọ́dọ̀ ta kinní yẹn o ìlàbìdínàr owó lẹ́fìtà o ọ̀fẹ́ ta èso orí igi rẹ̀ fowó ta. má fi tútù má fi ra gbígbẹ ẹẹ ilẹ̀ síra wọn fowó tà fowó rà ok wadiriham owó dínárì owó díríàmì ìtọ́sí ọ̀rọ̀ àti èyíkéyìí owó bíi owó náírà kọ́mọ́nì àdébí ò dákọ náírà owó tí wọ́n ń ná ń gbà yẹn ló dákọ ọ̀hún. ilá àlè aroya afi aroya wọ́n pe kínní kan ní aroya ànábì ṣe àyàfi sí àrọ́yá pé ẹni tí ó fẹ́ ta èso tó wà lórí igi tó fẹ́ fi èso gbígbẹ tà ànẹ́bí kọ̀ ọ wá ṣe àyàfi sí i ọkọ sọ wípé kẹ́ ẹ fi owó tà ok èso gbí èso tútù èso tútù orí igi ọ ò gbọ́dọ̀ fi ra èso gbígbẹ tí wọ́n ti ká àfi kó o fi owó rà kó o fowó tà àyàfi ohun tá a tún pè ní àrọ́ọ́yá kí wá ni wọ́n ń pè ní àrọ́ọ́yá ẹ lọ wo ìtọ́sí ọ̀rọ̀ àrọ́ọ́yá ni jámù ọ̀pọ̀ jámù ọ̀pọ̀ fún àríyá àríyá àríyá ni singular ẹ̀yọ Okay? èyí ni kí olóko kó fi èso gbígbẹ ra èso tútù orí igi eléso tí ó fi tọrẹ fún ẹlòmíràn nígbà tí olóko àti ará ilé rẹ̀ bá bùkátà sí èso tútù náà níwọ̀n ìgbà tí òdiwọ̀n tí ó bùkátà sí kò bá ti tayọ wíṣkù márùn-ún wíṣkù kan ó sì jẹ́ ọgọ́ta sọ́yìn. ọ̀rọ̀ abẹ́ni pẹ́yìn obìnrin kan rojọ́ ń bẹ̀rù. ohun tó ń pè ní àrọ́yá bí ṣe máa ṣẹlẹ̀ rèé o ní oko tó dá oko àgbàdo oko ẹ̀wà àti àwọn èso ọsàn àgbálùmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o gbogbo ẹ̀ ẹnìkan wá ń bẹnu aba tó jẹ́ tálíkà òun jẹ́ tálíkà ó wá fẹ́ ṣe sọ́dákọ̀ fún ó fẹ́ ṣe sọ́dákọ̀ ó fẹ́ ṣe fún ó wá pè wà ní bàbá alágbájá ẹ̀ka lọ ó wá mú lọ sínú oko rẹ̀ nínú ọgbà oko rẹ̀ ó mú lọ ọbẹ̀ ọwọ́ anáwọ́ sí bóyá ọ̀nàwọ́ sí igi èso bóyá bí ogún bóyá bí ọgbọ̀n bóyá bí ogójì nínú oko rẹ ok nínú oko rẹ ọ̀nàwọ́ sí igi èso bíi twenty bíi thirty bíi forty tó níkàpá ọ̀wá ni mo yọ̀ǹda eléyìí fún yín mo yọ̀ǹda èyí tí mo nàka sí mo yọ̀ǹda ẹ̀ fún yín kẹ́ ẹ máa ká èso rẹ̀ létà ìwọ tó yọ̀ǹda igi fún ẹnìkan tó ní kó máa ká èso bẹ̀ jẹ ó wá di ẹni tí ó bùkátà sí èso tútù ok ó dẹni tó bùkátà sí kíni èso tútù ó short of èso tútù ó wá di pé ìwọ àti àwọn aráàlé rẹ ebi wá fẹ́ máa pa yín ebi èso yẹn ó fẹ́ máa pa yín ó sì ti yọ̀ǹda bí igi ogún bí igi ọgbọ̀n eléso ó ti yọ̀ǹda ẹ̀fẹ́ nìkan nínú oko ẹ̀ sì ni òun ó sì máa láàrin oko rẹ̀ lọ́yọ́ lọ́ máa kẹ́ èso èso tí wọ́n sì nídìí tútù ni gbígbẹ́ ń bẹ́lẹ̀ rẹ́gẹ́dẹ́ èso tútù yẹn sì ń bẹ ní orí igi ẹni tí ó yọ̀ǹda fún nítorí pé wọ́n ni olóore rẹ̀ ẹ̀sìn yọ̀ǹda fún wọ́n. ẹ̀sìn ó yọ̀ǹda fún wọn pé kó o fi gbígbẹ tọwọ́ rẹ yẹn kó o fi ra títù orí igi tiẹ̀. Allahu Akbar ìwọ ló yọ̀ǹda ẹ̀ fún pé kọ́mọ kọ́mọ fi mú nǹkan jẹ ìwọ gẹ́gẹ́ fún ààrẹ wá di ẹni tó bùkátà sí èso tútù èso tútù ẹ̀sìn wá yọ̀ǹda fún ọ ìpìlẹ̀ ni pé ẹ̀sìn ṣe léèwọ̀ kó o fi èso gbígbẹ kó o fi ra tútù tàbí kó o fi tútù kó o fi ra gbígbẹ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ìwọ ló fún ẹni yìí ní oko ìdá ìwọ ló fún un pé kó máa dá ọ wá padà rí i pé òun ní èso tútù lórí oko tiẹ̀ nígbà tí wo ò ṣe kíni nígbà tí wo ò ní tó sì bùkátà sí i. ànábì wa ń sọ pé kírú rẹ wá fi èso gbígbẹ yẹn kó o fi rẹ èso tútù yẹn ní ń pè ní àrọ́yá tó ti yé ìyẹn ní ń pè ní kíni àrọ́yá. ordinarily tí nǹkan báyọ̀ bá dà yín pọ̀ kó o fi tútù ra gbígbẹ ní ń pè ní muzabana só ti yé ní ń pè ní muzabana ànábì kọ́ ṣùgbọ́n in a situation tó ga sí wípé ìwọ náà ló fún ọmọ ìyá rẹ láǹfààní pé kọ́ máa mú nǹkan yẹn jẹ ìwọ gẹ́wà dẹ́n tó ní bùkátà sí i so láti fi èso gbígbé ọwọ́ rẹ ra tútù orí igi oko tiẹ̀ ẹnìtì ló lè hàfù sí oko tiẹ̀ tó fi lè mọ̀ ní tútù lọ́wọ́ ìwà àmọ́ ṣe yọ̀tọ̀ mi ọmọ wọnú oko rẹ̀ ọmọ lọ́mọ ọbọ̀ tó fún ọ ní oko òun òun nídìí tútù kò rí tútù yóò sì lájú ẹ̀ lẹ̀ ọmọ lọ́mọ ọbọ̀ kí nǹkan mi mọ́ bá àwa kó sí lọ́pọlọ pé à bẹ́ẹ̀ ni kémi mo fọ́n kiri bá gbé nǹkan mi ìfọmọ́ kọ́mọ́ bá ba iṣẹ́ tó ṣe jẹ́ ẹ̀sìn wá fún un ní exception àyàfi pé olóko yẹn ó lè fi tútù ọwọ́ tiẹ̀ gbígbé ọwọ́ tiẹ̀ ó lè fi ra tútù ẹni tó fún ní oko yẹn kò wá ní kọjá wíṣkù márùn kò ní kọjá kí ni o wíṣkù márùn ohun tí wọ́n ń pè ní wíṣkù òun náà ní kí wíṣkù kan ó jẹ́ sixty sọ́yìn sixty seventy pè sọ́yìn Congo Congo kóńgò sixty ọ̀nà márùn-ún nígbà tó náà bá jẹyìn tán torí igi tiẹ̀ náà ṣe kí ni yóò ti máa so òun náà ti ní tútù lọ́wọ́ sọ́túyé àríyá sì ń gé àyàfi nínú òfin tó ń ṣe mùsáábánà fífi èso gbígbẹ ra èso tútù orí igi ní èèwọ̀ ó ti yé ọ tá a máa sọ pé ìbátan wo ní ń bẹ láàrin mùsàbánà àti àrọ́yá ìfi èso gbígbẹra tútù ní méjèèjì ṣùgbọ́n ní ti mùsàbánà èèwọ̀ ni ní ti àrọ́yá ẹ̀tọ́ ni torí pé àrọ́yá ń tiẹ̀ ẹni yẹn ló loko tí wọ́n ti fẹ́ mú tútù yẹn tó sì ti fi oko yẹn ṣe sọ́dá kọ̀ bàbá yín wọ́n ya ẹnìkan nílẹ̀ dá tí fi ń dáko ok there may be a time tí dáàdi yín máa bùkátà sí èso tútù orí igi táwọn ò sì ní ní lọ́dọ̀ bẹ́ẹ̀ àwọn ti ta ní o ọ̀wọ́ tẹ́bà tí wọn ò sì ní lọ́dọ̀ mọ́ lásìkò yẹn ẹ̀sìn yọ̀ǹda fún dáàdi yín kó fi gbígbé ọwọ́ tiẹ̀ kó fi ra tútù lọ́wọ́ ẹni tí ó yọ̀ǹda ilẹ̀ fún pé kó fi máa dáko pé kó kèdè kó fi kèdè kó fi máa dáko gan kèdè fi ní dáko ó ti dálẹ̀ ọ̀rẹ́dì ni wọ́n á fi ṣe sàrà fún pé kó máa kó máa kórè orí rẹ̀ so ó ti mọ̀ yàtọ̀ láàrin muzabana àti àrọ́ọ́yá toy adis nine four àní àbí Mas'ud al-Ansari radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam naha an samani li kalbi wa mari li bagi wa huluwana li kahin láti ọ̀dọ̀ bàbá Sa'id al-Ansari kí Allah yọ́nú sí i anna rasulallahi sallallahu alayhi wa sallam naha an saman likalibi anabi kọ̀ owó ọjà ajá ó kọ̀ owó ọjà ajá ìyẹn ni pé anabi kọ̀ ká máa ta ajá anabi kọ̀ ó kọ ká máa tà á já wàmárì libagi ànábì sì kọ owó iṣẹ́ alágbèrè sọ̀ǹgbọ́n báwọn owó iṣẹ́ alágbèrè ànábì kọ wàhùlùwà ní alikahin ó sì kọ owó iṣẹ́ alábìgbà. àwọn ọ̀rọ̀ yìí ànábì mú wá ní ìmúwá ààbọ̀ ọ̀rọ̀ ààbọ̀ ọ̀rọ̀ là á bá ọmọlúàbí sọ tó bá dénú rẹ̀ yóò dòdìdì. nígbà tí wọ́n ní ọkọ̀ owó alábìgbà alábìgbà ò sì ní ṣiṣẹ́ ńlọ́fẹ̀ẹ́ torí pé nítorí kó lè rówó ní fi ń dàbìgbà. so ìkọ̀ owó ìkọ̀ owó alábìgbà fún un ló ń túmọ̀ sí pé má wulẹ̀ ṣiṣẹ́ adábígba torí pé o ò lẹ́tọ̀ àti gbowó a sì lẹ́tọ̀ àti fún ọ lówó tó bá sọ pé o fẹ́ ti máa ṣiṣẹ́ ìyàwó ok a lẹ́tọ̀ ká fún ọ lówó ò lẹ́tọ̀ kó gbowó therefore má ṣe kí ni má ṣe nù owó alágbèrè ẹnì kan ò lè máa tẹ́rẹ̀ ẹ̀ lẹ́ lọ́fẹ̀ẹ́ fáwọn ọkùnrin pé ẹ wá máa bá ń sùn àwọn tí ń ṣe torí kí nẹ́ẹ̀mí ṣe torí owó ànábì sì kọrú owó bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fún yàn àti gbọ́dọ̀ gbà á therefore àbọ̀rọ̀ làbọ̀mọlúàbí sọ pé mọ̀sí sí àgbèrè torí owó tó o bá rí ń bẹ̀ haramu ni mọ̀sí ṣe ìdábígbá owó tó bá rí ń bẹ̀ haramu ni the same thing pẹ̀lú ajá lódodo ẹ̀sìn fàyè gbà wá níbi ìtajà pé ká fi ọ ajá ká fi dọdẹ ká fi ṣe iṣẹ́ ọdẹ ẹ̀sìn fàyè gbà wá. ṣùgbọ́n ọ̀wọ́ bíi tẹ̀sìn ti fàyè gbà wá nìyẹn ọ gbọ́dọ̀ ti torí pé a lè fi ajá dọdẹ kọ́ wá di bàbá alájá kọ́ mọ́ tajà. sọ́tìyé. So irú ọ̀rọ̀ yìí náà wà lórí ọ̀rọ̀ ológìnní ẹ̀sìn fàyè gbà wá pé a lè sin ológìnní ṣùgbọ́n ẹ̀sìn ò fàyè gbà wá pé ká máa ta ọmọ ológìnní ìwọ tó bá ń sin ológbò tó bá ti bímọ ta ló nídìí ológbò lọ́mọ wákàkiri ta ló nídìí ológbò ọ̀ gbọ́dọ̀ ta ẹ̀sìn ò fẹ́ ká sọ ológìnní títà di business ẹ̀sìn ọ̀fẹ́ ká sọ ajá títà di business. jọ́tíyé kò gbọ́rọ̀ sẹ́sìn lẹ́nu o two nine five arọ́ọ̀fìn ibùnú khadij an rasulillahi sallallahu alayhi wa sallam qal samanu likalibi khabithun wàmárù libagi khabithun wàkásbùl hajjam khabith látọ̀dọ̀ rọ́fì ọmọ khadij khadij khadij ni akọ khadija látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ pé sámánù lè kẹ́líbi kọ̀bí fún ẹ̀gbin ni owó owó ọjà ajá ẹ̀gbin ni owó ọjà ajá wàmárù lè báàgì kọ̀bí fún ẹ̀gbin ni owó iṣẹ́ alágbèrè wàkásìbò lè hàjámì kọ̀bí fún ẹ̀gbin ni owó iṣẹ́ adégò. Eh. Eh. ẹ̀gbin ni owó iṣẹ́ adégò hajam adégò ní jẹ́ hajam ọ̀ọ́ni ta ó ti tají. a ti yanjú títajá pé ajá kò sí fún títà rírà bágì yìí iṣẹ́ àgbèrè iṣẹ́ olóṣó iṣẹ́ ẹ̀gbìn ni ó wá kù ọ̀rọ̀ hajam ó kù ọ̀rọ̀ kí o hajam adégò hadíìsì yìí wáyé nípìlẹ̀ ó wáyé nípìlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi àdíìsì lílò tàbí àyà lílò táwọn àfáà máa ń ṣe fún wa táwọn àfáà máa ń ṣe fún wa ò ní wípé wọ́n máa ń wo bí ọ̀rọ̀ ṣe ń lọ ọ̀rọ̀ lè lọ síwájú ní lílọ pé kó tún máa fi nǹkan tàná rinlẹ̀ ọ̀rọ̀ tún lè lọ wájú ní lílọ pé ntí ó ntí ó kọ̀ níwájú kó ṣe ní ẹ̀tọ́ lẹ́yìn tàbí ohun tó ṣe lẹ́tọ̀ọ́ nípìlẹ̀ kó ṣe ní àrọ́ọ̀mù níparí ẹgbẹ́rọ̀ mi yé ìyẹn là ń pè ní nasik abrogation of law ó jẹ́ nínú nǹkan tí ó wà nínú ṣẹ̀ríà Islam kí nǹkan kan jẹ̀tọ́ nípìnlẹ̀ kó wá padà wá di àràmù níparí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tàbí kí nǹkan kan jẹ́ èèwọ̀ nípìnlẹ̀ kó padà wá di ẹ̀tọ́ ní ìparí àmọ́ wáyé bẹ́ẹ̀ so iṣẹ́ táwọn afáà wá ṣe ni pé wọ́n wàá wá gbogbo ọ̀rọ̀ tó jẹ mọ́ mọ́síálà yẹn yálà nu Quran tàbí nínú hadith wọ́n wájọ wọ́n wájọ wọ́n á dẹ̀ sọ́dí ohun tá a lè pè ní date pẹ̀lú ẹ̀ bí wọ́n ṣe máa sọ bí wọ́n ṣe máa sọ́dí date pẹ̀lú Quran àti hadith yẹn wọ́n wò pé Aya yìí súrà yìí ṣé síwájú hijira ni tàbí after hijira sóye wọ́n fi mọ déètì ẹ̀ kèsè déètì bíi déètì tiwa tá a sọ pé òní ní eleven seven fourteen forty three no déètì tiwọn kò wà kọ́mplẹ́sì very simple is it before hijira or after hijira táyà méjì bá fẹ́ àpíà pé ntẹ́lẹ̀ yìí ń sọ ó mọ̀ fẹ́ jọ bí ẹni pé ó fẹ́ lòdì sí eléyìí àbí à ń ṣàkíyèsí pé táyà méjì kan tàbádìsì méjì kan ó mọ̀ fẹ́ forí gbárì àìkúgìrì sọ pé àgàtakùrà wọn torípáyà ò lè takùrà wọn àìkúgìrì sọ pé àdìsí takora wọn torí pé àdìsí kì í takora wọn tó bá ti lálàáfíà tó ti yé ibẹ̀ yẹn ni àwọn àfáwọn ti wá fàbọ̀ sí ohun tó ń pè ní nasik dípò tọ́wọ́ fi tíwọ́ tó gọ̀ tó fi sí pé orin tíwọ́ kọ ni pé ó takora wọn àwọn àfáwọn ní kọ ni kó takora wọn èyí tí wọ́n kọ ni pé orin nasiku orin abrogation pé ọ̀kan ti pa ọ̀kan rẹ̀ so nǹkan lè jẹ́ ẹ̀tọ́ ní Mẹ́kà kó di èèwọ̀ ní Mẹ̀dínà nǹkan lè jẹ́ èèwọ̀ ní Mẹ́kà kó di ẹ̀tọ́ ní Mẹ̀dínà and vice versa yálà nu Kùránì ni o tàbí nu Hadisi bákan náà nínú mẹsẹ̀ máa ń sọ́ọ̀dì déètì òun ni pé àti rí Mẹ́kà versus Mẹ̀dínà ìran déètì kan nìyẹn lọ́dọ̀ àwọn àfáà ìran déètì míì ó ní early early years in Medina versus later years in Medina ok àwa àwáhìlù versus àwáhìrù fìlì Medina wọ́n tún máa ń study nusus pẹ̀lú pé ẹja tún fi ibìkan wò ó méjèèjì sọ̀kalẹ̀ ní Màdínà tòótọ́ tàbí méjèèjì lànẹ́bì sọ ní Màdínà tòótọ́ èwo ló kọ́kọ́ sọ èwo ló sọ kẹ́yìn èwo ló kọ́kọ́ sọ èwo ló sọ kẹ́yìn lórí àdìsí yìí trout lánàá bíbí kúrò láyé wọn ò gbà káwọn sọ̀hábà máa ta ajá trout tó fi kúrò láyé trout tó fi kúrò láyé kò sí ààyè fún alágbèrè ah, wọ́n wulẹ̀ tí ẹ gbé nì wọ́n wulẹ̀ tí ẹ gbé nì ok wọ́n wulẹ̀ gbé ni sẹ̀rí ò gbé tí adábígbá tọ́ bá bọ̀ òun náà wọ́n gbé òun náà wọ́n sì ṣèdájọ́ kẹfẹ́rí lé lórí ó ti di kẹfẹ́rí ọwọ́ akutì bàbá dégòdégò àti adégòdégò. hadith yìí sọ pé kasbul hajjami khabith ẹ̀gbin ni owó adégò. lẹ́yìn ìgbà náà ànábì wá dégò ó wá fún ẹni tó bá dégò ó lówó. anẹ́bì dégò sallallahu alayhi wa sallam ó sì fún ẹni tó bá dégò ó fún ní owó kódà wọ́n dá akọ iye owó tó fún un mo ti gbàgbé ẹ̀ ni. ìyẹn ló wá mú kí ọ̀kan náà àwọn àyímọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin bóyá ìmáàmù Ṣàfi àbí ìmáàmù Málíkì ó ní bí n tiẹ̀ nídìí kí n dégò mo gbọ́ pànẹ́bì dégò ó sì fún adégò níye báyìí lágbájá wàá bá mi dégò mo fẹ́ fi kọ́ṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iye tí ànábì sì fún ń tọ̀hún èmi náà sì fún ọ. kọ́ lè mọ̀ pé àwọn ẹni ìṣáájú wọn fẹ́ràn ànábì gan kódà kí n tànábì ṣe kó jẹ́ nǹkan ordinary kódà kí wọ́n má ní ìdí ẹ̀ wọ́n ti torí pé ọ̀wọ́ pànábì ṣe kinní yẹn wọ́n láwọn máa rọ̀ ìbáàjẹ́ ẹ̀kan wọ́n rí pé àwọn ṣe ń gbèsè ayé àwọn wọ́n rí pé àwọn ṣe é ní ìgbésí ìgbésí ayé àwọn ọgọ́ta bá kàn ó rì wọ́sá dìímú báwọn wípé owó adégò ẹ̀dẹ́ padà wá lórí ẹ̀ o owó adégò ìbàjẹ́ ẹ̀gbin finally finally ànábì ò ní fún yẹn ní owó ẹ̀gbin ó ti yé ohun táwọn àáfàá wa fàyọ ń bẹ̀ ni pé ẹ̀yin adégò. E ẹ má jẹ́ òun wá. ẹ má jẹ́ kó ṣe kí ni ẹ má kìí gbowó púpọ̀ àwọn yẹn ti ń jẹ́rìí ọmọ ìyá ọlọ́kà torí dégòdégò ni bó ṣe ń wó wọn o kò lè má dégò láàrin ọ̀sẹ̀ kan o. Ah. tọ́ odidi tọ́píìkì ó ní àrọ́yá odidi tọ́píìkì ni nínú tíra omuda òun làwa fẹ́ mú sọ báyìí. báàbùlì àrọ́ọ̀yà wàgẹ́rì záàlìkà. orí ọ̀rọ̀ àrọ́yá fífi dàbínù gbígbẹ ra dàbínù tútù orí igi àti òmíràn àti ọ̀rọ̀ mìíràn hadith two nine six ibn thabit anna rasulallah sallallahu alayhi wa sallam rọ́kasọ̀ lè Bil'ariya. àyẹ̀bí àhá a ha mina tamur hadith 296 nine six láti ọ̀dọ̀ zaid ọmọ sábìt kí a lọ ìgbọ́dọ̀ sí i anna rasulullahi sallallahu alayhi wa sallam dágúdájú ògìṣẹ́ àlọ́ rọ́ọ̀kasọ̀ ó ṣẹ̀dẹ̀ ó ṣe ẹ̀dẹ̀ lìsọ́híbìlì àríyá fún ẹni tí wọ́n fún ní èso orí igi pé à ń yẹ bí àhá kó tà á bìkọ́rí sì há mẹ́nà támùrù kó tà á pẹ̀lú fífojú sírò rẹ̀ ní òdiwọ̀n dàbínù gbígbẹ tí wọ́n ti ká. ànábì ṣe ẹ̀dẹ̀ fún òun tiẹ̀ o ẹni tí wọ́n fún ní oko nínú ọgbà ẹlòmíì wọ́n ṣe ẹ̀dẹ̀ fún òun pé kóun ó tà á kó ta èso tútù orí igi tiẹ̀ kó tà á pẹ̀lú fífojú kà pé ọwọ́ kan ní ọwọ́ kan ní ọwọ́ kan ní ọwọ́ kan ní bí ọwọ́ igi ìbẹ́pẹ. Uh-huh. ọwọ́ márààrún yìí yóò tó kóńgò mẹ́ta ó fojú ó fojú kárísùnù ó fojú sírò rẹ̀ wọ́n yọ̀ǹda fún òun tiẹ̀ ok ẹjẹ́ àwòtọ́ sọ̀rọ̀ kí n mọ kọ́ bẹ̀ ìyẹn ni pé ó lẹ́tọ̀ọ́ fún ẹni tí wọ́n fún ní èso orí igi láti gbẹ èso rẹ̀ ní gbígbẹ fún títà rírà rẹ̀ bí àpẹẹrẹ kí ó fojú sírò èso tútù orí igi tí wọ́n fún un sí pé ó máa tó ìgbà sọ́ọ́í gbígbẹ rẹ̀ ó máa tó ìgbà sọ́ọ́í gbígbẹ rẹ̀ kí ó sì gba ìgbà sọ́ọ́í gbígbẹ èso náà lọ́wọ́ ẹni tí ó fún un ní èso igi náà ní ìpìlẹ̀ kí ó sì fa igi èso náà lé ẹni tó fún un lọ́wọ́ kí ó lè ní àǹfààní láti máa ká èso tútù náà pẹ̀lú májẹ̀mú pé ìfojúsírò èso tútù orí igi náà kò ní tayọ wíṣkù márùn-ún tí í ṣe sọ́ọ́yì three hundred tí í ṣe sọ́ọ́yì three hundred so wọ́n fún sọ́ìbùlà àríyá ẹni tí wọ́n fún ní ẹni tí wọ́n bò láṣìírí pé káṣìírí rẹ̀ mọ́tù ìwọ náà máa máa fẹlẹ́ mú nǹkan jẹ olóko ìwà padà bùkátà sí èso yẹn so wọ́n ní kó wọ́n tà á ń tiẹ̀ èso tútù orí igi tiẹ̀ yẹn kó tà á fún olóko yẹn padà dàbí ìgbẹ́ tó ga sí pé olóko kì í ṣe pé tútù gangan ló bùkátà sí ó tún lè ṣẹlẹ̀ ní ọ̀nà míì ìyẹn lóko nínú agbo oko yẹn nìyẹn ti wá fún ẹnìkan pé eléyìí mo yọ̀ǹda ẹ̀ fún ọ kó o máa kó máa fi wá nǹkan jẹ. létà olóko wa ń kan ìnira níbi bí ẹni tó fún ní gi márùn-ún nínú oko rẹ̀ dá tó ní kó máa ká èso orí rẹ̀ jẹ olóko wa padà á kan ìnira sẹ́yìn pé oríṣiríṣi ni àwọn èèyàn tó bá wọnú ọgbà olóko olóko ó lè tẹ nǹkan oko ẹ̀ mọ́lẹ̀ ó lè ó sà ń affect oníǹkan ah oníǹkan bá wò yí pé ṣé ṣé ìyẹn wàá sore mo sore fún ọ ni ìwọ náà wò ń jò ní ọwọ́ inú ọkọ mi ọba nǹkan báyìí jẹ́ oníǹpẹ̀lẹ́ ó tún wọ ọbẹ̀ ń jò ní ó tún ba nǹkan báyìí jẹ́ oníǹpẹ̀lẹ́ ọmọ tó ṣẹlẹ̀ igi yẹn tí mo fún ọ a gbọ́dọ̀ gba níta àti fúnyàn a gbọ́dọ̀ gbà mọ́ fẹ̀kan wá tà fún mi ọya sírò rẹ̀ fojú sírò ẹ̀ kí ló ká ọkà nǹkan báyìí so ó ti gbà padà nù kó lọ́wọ́ rẹ̀ àtúmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. hadith 297. nine seven an zaidi ibnu thabit anna rasulallahi sallallahu alayhi wa sallam rọ́kasọ̀ fìlẹ̀ àríyá yà àkúzù ha ahàlùlìbáìtì bí kọ́rìsì ha tamurọ́n yà àkùlù náà ha rútọ̀bà hadith two nine seven látọ̀dọ̀ zaid ọmọ sábìt dájúdájú ànábì sallallahu alayhi wa sallam rọ́ọ̀ká sọ fìlà àríyá ànábì má ṣe ẹ̀dẹ́ o ó ṣẹ̀dẹ̀ níbi èso igi tí wọ́n fún ni o igi tí wọ́n fún yàn ní jẹ́ àríyá náà fi bùyàn láṣìírí yàhùzù ha alùlìbáìtì tí onílé ọ̀padà gbà padà bìkọ́rìsì ha pẹ̀lú fífojú sírò rẹ̀ tamuron yóò fojú sírò rẹ̀ ohun tó wọ̀n ní tamaru tí wọ́n ti kálẹ̀ yàkùlù náà arútọ́ba tó ló kó padà máa jẹ nǹkan títù lọ òun ló fún un ó sì padà wá di n tó bùkátà sí lọ́nà kan tàbó mìíràn wọ́n yọ̀ǹda fóun kó fojú sírò rẹ kó gbà padà. kó fún un ní gbígbẹ. Arisu Nahit, Ani Abi Huraira, radiyallahu anhu, Anna Nabiyya sallallahu alayhi wa sallam, Rọ́kasọ̀ fi báyìí àrọ́yà, fi khamsati ausukin, Auduna khamsati ausukin kọ́ọ́l naam látọ̀dọ̀ bàbá Hùrẹ́rà kí aláwọ̀ yọ́nú sí dájúdájú ànábì rọ́kàsọ̀ fìbáyìí àrọ̀yà ànábì ṣẹ̀dẹ̀ ó ṣẹ̀dẹ̀ níbi títa àrọ́yá àwọn èso orí igi tí wọ́n fún ni fi hamsati ausukin fún wíṣkù márùn-ún auduna hamsati ausukin tàbí kó kéré sí wíṣkù márùn. Paul Naam ẹlẹ́gbàwá sọ pé bẹ́ẹ̀ ni ànábì ṣẹ̀dẹ̀ rẹ̀ ó ṣẹ̀dẹ̀ rẹ̀. Ebi ò pọ̀ ebi ò gbọ́dọ̀ máa pa ẹni tó fún ọ ní èso orí igi ebi tútù kò gbọ́dọ̀ máa pa. Adisu 99 Ani Abdullahi Ibùnà Omar. رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من باع نخلا قد أبرت قد أبرت فثمرها للبائع إلا أن يشترط Alimubtaa, látọ̀dọ̀ abdullahi ọmọ umar kí a lọ yọ́nú sí i dágúdájú ànábi sallallahu alayhi wa sallam ó sọ pé man ba'a nakalan ẹni tó bá ta igi dàbínù god ubirati tí wọ́n ti gùn god ubirati tí wọ́n ti gùn ìtumọ̀ yẹn ni pé dàbínù tí wọ́n ti gùn ní èyí tí wọ́n ti pa òdòdó akọ àti abo papọ̀ fún síso èso tó máa fẹ́ gbin dàbínù wọ́n kàn gbin akọ wọ́n tún gbin abo tó bá wá dé stéèjì kan wọ́n wàá gbé abo wọ́n ó gbé gun akọ bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá ní kó máa wù lọ bẹ́ẹ̀ kò ní sèso ó ti yé tá máa fẹ́ gbin dàbínú sẹ̀ wọ́n kọ́ gbin akọ sí sáìdì kan wọ́n tún wá gbin abo sí sáìdì kan yóò wà á wù ọ wá níbi tí ó wù dé wọ́n wàá fa abo tu wọ́n fa abo wọ́n fa tu wọ́n á lọ lọ mọ́ akọ lọ́rùn bí ìgbà tí èèyàn bá gbé ẹran gun ẹran sotiye bí bẹ́ẹ̀ kọ́ táàbó bá ń dá wù lọ tí akọ ń dá wù lọ tó bá dàsìkò tó yẹ kó sèso kà á so èso tọ ànábì wa ń sọ ní ìsìn wípé ẹni tó bá wá ta igi dàbínù tí wọ́n ti gùn táìmù tó ta igi yẹn sí wọ́n ti lọ́ mọ́ra wọn wọ́n ti lọ́ abo mọ́ akọ bí wọ́n ṣe máa lọ. èso tó bá jáde ń bẹ̀ fàsámọ́rù á lèlè báyìí èso tó bá kọ́kọ́ jáde ń bẹ̀ ẹni tó ta oko yẹn òun ló ní o. ilá ayẹ̀ sẹ́rìtọ̀ àlèmọ̀tà àyàfi tẹ́ni tó ra oko ẹni tó ra gí yẹn tó bá ti sọ tí wọ́n ti jọ ṣe ní májẹ̀mú wípé ẹ ti lọ dàbí nù yàbẹ́ ẹ ti lọ ọ́lá ti lọ ọ̀dà o màá rà ti lílọ ti lílọ ni o tó ti ṣe májẹ̀mú bẹ́ẹ̀ ṣe àpè orí ẹ̀ ni wọ́n fi dúnàdúrà tó ti yé bí bẹ́ẹ̀ kọ́ ìwọ tó ra dàbínù tí wọ́n ti lọ èso tó bá kọ́kọ́ so jáde ẹni tó ta dàbínù yẹn fún ọ òun ló ní bẹ́ẹ̀ sì sì gbé kalẹ̀ nù. àdìsú àdìsí three hundred adi three hundred àbí ani abdullahi ibnu umar kọ́l samitu rasulallah sallallahu alayhi wa sallam yakul. ومن ابتاع عبدا فماله للذي باعه ìlà ayẹ̀ṣtẹ́rìtọ̀ alimupta irú ń tó ń ṣẹlẹ̀ lára igi dàbínú tí wọ́n ti gbégùn ó tún ń ṣẹlẹ̀ lára ẹrú tààtà irú tó ń ṣẹlẹ̀ lára dàbínú tá lọ mọ́ra wọn ó tún ń ṣe kí ni ó ń ṣẹlẹ̀ lára ẹrú tààtà látọ̀dọ̀ Abdullahi ọmọ Umar ó sọ pé mo gbọ́ òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam tó sọ pé wàá mọ̀ ní táà àbùdàn ẹni tó bá ra irú tí wọ́n sọ pé wàá mọ̀ ní bá ẹni tó bá tà nìyẹn bọ̀tá máa sọ pé wàá mọ̀ ní táà ìpìtà ọ̀rọ̀ àná ó ti yé tó sí pé mùpútáàwù ó jẹ́ olùrajà báyìíwù olùtajà mùpútáàwù ẹni tá a ta ọjà fún so wà mọ́ ni wà mọ́ ni bíi táà àbùdàn ẹni tó bá ra ẹrú fàmọ́lùhù dúkìá tẹ́rù yẹn ní lásìkò yẹn lè lẹ́bi bá àhùn tí ẹni tó ta ni o ẹni tó bá ta ẹni tó bá ra ẹrú dúkìá tẹ́rù yẹn ní lásìkò yẹn lásìkò tó rà yẹn lè bá àhùn ẹni tó ta òun ló ní so ẹni tó tẹrú yẹn yóò gba gbogbo dúkìá ọwọ́ ẹrú yẹn ẹrú ló rà so gbogbo dúkìá tẹrú yẹn ti kójọ lásìkò yẹn ẹni tó tà òun ló ní. ilá àyẹ̀sẹ̀rìtọ̀ àlèmọ̀tà àyàfi tí ẹni tó fẹ́ ra ẹrú yẹn tó bá ti ṣe májẹ̀mú pé ẹrú tí mo fẹ́ rà lọ́wọ́ rẹ yìí tẹrùtẹrù ni o tẹrùtẹrù orí rẹ ni o tí wọ́n ti jọ agree nígbà náà dúkìá ẹrú yẹn yóò mọ̀ jẹ́ ti olùra ẹrú sọtìyé. So hadith 301 ani abdullahi ibn umar radiyallahu anihuma anna rasulallahi sallallahu alayhi wa sallam qal man bita'a ta'ama fala yabi'hu hatta yastawfiyahu wa fi lafdhin hatta yaqbidahu wa an ibnu abbas mithluhu tọ́ àdìs three oh one ẹni tí ok látọ̀dọ̀ abdullahi ọmọ umar kí aláwọ̀ yọdún sáwọn méjèèjì dágúdájú òjíṣẹ́ Allah ọ sọ pé mọ́ni ìbìtá mọ́ni ìbìtá àtọ̀ àámọ́n ẹni tó bá ra oúnjẹ ọ̀rọ̀ àrẹsì àpò rẹsì àpò ẹ̀wà àpò súyà. àpò sẹ̀mó sọ̀ǹgbọ́ ọ̀rà fàlàyé bíi ìhù bó o ṣe rà yẹn níbi tó ti rà yẹn o gbọ́dọ̀ tà ń bẹ̀ o àtàyẹ̀sítà òfin yà o títí tó fi kó ọjà tó rà kú ní ṣọ́ọ̀bù ní ọlọ́jà o ọ̀rà ọjà ní ṣọ́ọ̀bù ọ ò tún gbọ́dọ̀ wá ta ọjà ní ṣọ́ọ̀bù yẹn kí ni tánàbí fẹ́ dènà ń bẹ̀ o ọ fẹ́ dènà baranda. ó fẹ́ dènà kíni baranda ẹnìkan ṣe búlọ́ọ̀kù ó ra búlọ́ọ̀kù lọ́wọ́ rẹ̀ ó wá mú ẹni tí ó ra búlọ́ọ̀kù wà. nígbà tó ọmọ pé ò ní ṣọ́ọ̀bù tó kò búlọ́ọ̀kù sí tá ń ràn ní kó pọ̀ fẹ́ ta búlọ́ọ̀kù. jẹ́ kẹ́ni tó fẹ́ ra búlọ́ọ̀kù ó wá lọ́wọ́ òun búlọ́ọ̀kù tààrà mọ́dọ̀gbọ́n ọgbọ́n jìbìtì inú bá ti rọ oúnjẹ kan fàlàyé bírihu ọ̀ gbọ́dọ̀ ta o àtàyè ta ò fi yahù títí tó fi gbà á kúrò ní ọ̀dọ̀ ẹni tó tà fún ọ. wàfi láfdín nínú ẹ̀gbà wa kan ó ní àtàyè kébídàhù títí tó fi gbàṣẹ́ tó fi gbà á. ọjà tó rà ní bódìjà nígbà onígbà ọ̀ rà á wọ́n kò lé ọ lọ́wọ́ ó kò kúrò ń bẹ́ẹ̀ ibi ó bá ni kò ti lọ tà á sátì má tà ní spọ́ọ̀tì ibi tí o ti rà ọmọ àbáàsì náà gba irú ọ̀rọ̀ yẹn náà wà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ aka the last hadith fún tòní the last hadith kọ́mọ̀ bá a pọ̀ jù three oh two àbọ̀nkọ́ an ibn Abdullahi. رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح وهو بمكة إن الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شهوم الميت فإنها يتلى بها السفن ويدهن بها الجلود ويستسبح بها الناس فقال لا هو حرام ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم شهومها جملوه ثم باعوه faakalu famanahu hadith 302 oh two látọ̀dọ̀ jábìr ọmọ abdullahi kí Allah yọ́nú sí àwọn méjèèjì anahu dájúdájú jábìr ọmọ abdullahi sẹ́miya rasulallah sallallahu alayhi wa sallam ó gbọ́ ànábì ó gbọ́ ànábì tó ń sọ pé yakul tánàbì ń sọ amal ní ọdún tí wọ́n sí mẹ́kà ni ànábì sọ̀rọ̀ yẹn o wáhùwà bíi mẹ́kà ànábì sì wà ní mẹ́kà inna Allaha dájúdájú àlọ́ o wárọ̀súwùláwù àti ògìṣẹ́ rẹ̀ harama bẹ́yìn alẹ́kọ̀mùrì harama bẹ́yìn alẹ́kọ̀mùrì ó ṣe títa ọtí ní ìwọ̀ alájà. àlàájà àlàájà ọlọ́tí tí ń tọ́tí àlàájì sọ̀ǹgbọ́ inna Allaha wa rasulahu harrama bay'a al-khamr dájúdájú Allah àti òjíṣẹ́ rẹ ó ṣe títa ọtí ní èèwọ̀ ẹ dákun tí ò bá já sí wípé ọtọ ni kùránì ọ̀tọ̀ ni hadísì èyí ṣe tánàbì fi sọ pé Allahu àti òjíṣẹ́ rẹ̀ ẹ́ wáyé tí òfin sọ pé Ọlọ́run nìkan ká lè mọ̀ pé Kùránì ń bẹ lọ́tọ̀ àdìsí ń bẹ lọ́tọ̀ ká lè mọ̀ wípé tá a fẹ́ béèrè pé ṣé nǹkan kan jẹ́ haramu a lè béèrè pé ṣé Allah ṣe léèwọ̀ ṣé ògìṣẹ́ ẹ ṣe ah ọlọ́run mọ̀ jẹ́ ó gbádùn o ọlọ́run jẹ́ ó gbádùn láti lérò wípé kò sí àdíìsì àmì àìgbádùn ni àmì kéèyàn ò ṣe kí ni kéèyàn ò gbádùn ni kó ní gbogbo ń tà ń káàbọ̀ yìí ọ wò kọ́ṣe lára ẹnìkan ni kí ló ń wò kọ́ṣe ń délé tó fi gẹ́ẹ̀sì rẹ̀ èwo ló jẹ máa kọ́ ṣe ń bi eléyìí nìsín àwọn ọ̀rọ̀ tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ lélẹ́yìí kọ́lọ́njọ́ gbádùn o inna Allaha wa rasulahu dágúdájú Allahu wa rasulahu àti òjíṣẹ́ rẹ̀ harama bẹ́yìn alẹ́kọ̀mùrì ọtí wọ́n ṣe léèwọ̀ òkú ń bete òkú ń bete wàlìkìnzir ẹlẹ́dẹ̀ wọ́n ṣe léèwọ̀ wàlì asinam àwọn ère àwọn ère wọ́n ṣe léèwọ̀. ní àná wọ́n ní wọ́n ṣe prógámù kan fún Olúbàdàn tó kú wọ́n wá lọ gbé ère rẹ̀ ìmọ̀ bẹ́yẹ̀ bẹ́yẹ̀ náà rí wọ́n gbẹ́ ère Olúbàdàn wọ́n wá ń fi ṣe display wọ́n máa fi ń ṣe show ẹ̀yin tẹ́ ẹ̀dá mi mọ̀ mi rèé o. Hmm. Allah àtòjíṣẹ́ ẹ ṣe eré ó ṣe ní kíni ó ṣe léèwọ̀. èrè tí wọ́n ń bọ ní àbẹ̀rẹ̀ tí wọ́n ò bọ́ ó ṣe léèwọ̀. fàkìlà ya Rasulullah àwọn èèyàn wá sọ pé òjíṣẹ́ ọlọ́run ògìṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ ìta sọ fún wa ṣùhú mọ́límọ́ ìta ọ̀rá ẹran òkú ń bete ọ̀rá ẹran òkú ń bete a ti gbọ́ pé òkú ń bete àràmù ni ṣùgbọ́n ọ̀rá rẹ̀ fàínà ha yútùlà bí ha asófùn torí pé wọ́n máa fi kun ọkọ̀ ojú omi nínú tí máa lò fún ni pé wọ́n máa fi kun ọkọ̀ ojú omi lára wàyúdì hànú bíhà àlìjùlùdù wọ́n sì fi máa pa àwọn ẹran lóṣè wọ́n máa fi wọ́n máa fi pa àwọn ẹran awọ ẹran wọ́n máa fi pa lóṣè wọ́n máa fi tẹ́ pa awọ lóṣè túmọ̀ ẹni pé wọ́n máa fi wọ́n máa fi rìfáì rẹ̀ wọ́n máa fi refine rẹ̀ wọ́n máa ń lò ní industry. wàyẹ́s test bihu biha anas wọ́n sì máa fi ṣe kándù ọ̀rá òkúńbẹ́tẹ́ wọ́n máa fi ṣe tándù yes wọ́n máa fi ṣe kándù ṣé wọ́n rí pé kándù tó bá taná sí ọ̀rí pé máa yọ ni wọ́n máa fi ṣe kándù kí ló rí sí gbogbo wọn yẹn àwọn ní àwọn tí máa ń sọkò ojú omi onípákó wọ́n máa ń lò ó tí wọ́n bá ti kọkò ojú omi tán wọ́n wá fi ọ̀rá òkú mbete wọ́n á fi ṣàkun ẹ̀ dáadáa nígbà tí wọ́n bá kun nǹkan lọ́dà nítorí kí omi má bàa máa jẹ pákó yẹn. bẹ́ẹ̀ náà láwọ tí wọ́n bá ti bọ́ tí wọ́n bá ti tán bá ti bu àwo kúrò lára ẹran tán wọ́n á máa fi ọ̀rá òkúńbetì ẹran wọ́n máa fi fọ̀ ọ́ nù wọ́n á sì máa fi tanná wọ́n á máa fi ṣe kándù kí lórí sí i àdébìnrin rárá ẹ gbọ́dọ̀ ló ń ti yín ó wà haramu alẹ́ èèwọ̀ ni. awọ ara ẹran òkúńbetì nìkan la lè lò tẹ́lá bá ti dòkú násù mi wá nínú hadith tí ẹran kan kú sí gífà àwọn anìkan lọ gbé dànù ànábì wa ní kẹ tó gbé dànù ẹ bó ẹ yọ awọ ara rẹ̀ kẹ ẹ pa lóṣè kẹ lọ fọnù sàbẹ̀ wa sọ pé bóyá ìyàwó ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ wá níyà ṣé bó kù ń bete ni ànábì wa sọ fún un wípé bẹ́ẹ̀ ni òkú ń bete ni ṣùgbọ́n awọ yẹn tẹ bá ti pa lóṣè ó ti dẹ̀tọ̀ fún yín wo bá rẹ̀ bì sórí bá rẹ̀ bì ní explain haramu ànábì ni ó ṣàlàyé haram ibi tí haramu bá mọ nínú nǹkan ànábì ni ó sọ ọ́ tí haramu bá kó gbogbo ẹ̀ tán òun ni ó sọ ọ́ ọ̀gbọ́rọ̀ mi yé nítorí pé àwọn sọ̀hábà ti mọ̀ pé ànábì ti límìtì ẹran òkú ńbete síbi pé awọ rẹ̀ a lè lo òun tá a pa lóṣè tá a fi ṣe lẹ́dà tá a fi ṣe bẹ́ẹ̀tì tá a fi ṣe bàtà àti nǹkan mìíràn máa fi awọ ṣe láàfin lè máa béèrè pé awọ bàtà rẹ̀ yìí ṣé èso òkú ńbete. <laughs> nǹkan ti yẹ ṣé sókù ń bete ìbá àjókù ń bete ìbá àjókù ń bete wọ́n ti purify rẹ̀ a in light of that táwọn sọ̀hábà kan ti mọ̀ ló jẹ́ wọ́n wá bí léèrè pé ó da ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ náà ń kọ́ àbí ọ̀rá òkú ń bete ń kọ́ ànẹ́bì níyùn gbogbo tẹ́ ni wọ́n fi ń ṣeun kò ní túmọ̀ haramu ni haramu lòun nínú nǹkan tó lọ́n fi mọ òun o ó ní pé ọ̀rá rẹ̀ àràmù náà ni. nígbà yẹn ànábì wa sọ pé thumma qala Rasulullahi sallallahu alayhi wa sallam inda dhalika nígbà yẹn ànábì wa sọ pé qatalallahu al-yahuda qatalallahu al-yahuda aláwọ̀ ṣẹ́bílẹ̀ àwọn yahudi o inna Allaha lamma torí pé dágúdájú Allah lámà harama ṣùhùmáha nígbà tí Allah ó ṣe ọ̀rá òkú ń bété tó ṣe ní èèwọ̀ jàmàlúhù jàmàlúhù àwọn bá ṣe lọ́sọ̀ọ́ wọ́n ṣe lọ́sọ̀ọ́ o fún mọ́ bá àwọn òhù wọ́n bá ń tà wọ́n bá fi ṣe kándù wọ́n fi ṣe kándù wọ́n lò fáwọn nǹkan míì fàákàlù sàmànàhù náà bá ń fowó rẹ̀ jẹun náà bá sọ di tí wọ́n mọ̀ fi ṣe business wọ́n rówó ń bẹ̀ fàákàlù sàmọ̀nàwò owó tí wọ́n rí ń bẹ̀ wọ́n ń jẹ owó rẹ̀ wọ́n fi ń jẹun. torí náà ọ̀rá ẹran òkú ń gbọ́dọ̀ débẹ̀ it is haram it is haram aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ jẹ́ ká dúró níbẹ̀ yẹn ẹ̀kọ́ tí àkọ́jọ́ mẹ́jọ nínú múdà ni wọ́n ń pè ní asálàm asálàm tó túmọ̀ sí sísanwó ọjà sílẹ̀ sísanwó ọjà sílẹ̀ now ní òní ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa lórí social media a máa lọ báyìí a tún wá padà in the next five minutes. a fẹ́ ṣe ìkójáde tíra buguyatu kúlì muslim inshallah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.